هؤلاء الشهداء الذين قتلوا في سبيل الله قد أمنوا من عظيم الأهوال والكروبات وسكنوا بأجل المحال في أعلى الغرفات ومتعوا بجنان الفردوس مستقرا ومآبا وتمتعوا بحور عين كواعب وأترابا لله درك لم تأنس بدنيانا ولم تسر خلف طيف السيف خذلانا ولم تعفر جبين العز مبتدلا فاستمطر الذل إصغاء وإذعانا لله درك لم تأنس بدنيانا ولم تسر خلف طيف السيف خذلانا ولم تعفر جبين من العز مبتدلا فاستمطر الذل إصغاء وإذعانا بل عز مسعر حرب في كتائبنا ترغي وتزبد إعصارا وبركانا واليوم ألقى جواد المجد راكبه وخر مؤتنق الأحداق فرحانا بل عز مسعر حرب لنا واليوم ألقى جواد المجد الله أكبر heard نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله وسلم وبارك عليه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 وكل مهدسة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار معاشر المسلمين عباد الله ألقيكم ونفسي بتقوى الله عز وجل يا عباد الله قلنا في الجمل الماضية إن الإيمان باليوم الآخر ركن من أركان العقيدة الصحيحة فإن الإيمان بهذا اليوم ركن من أركان الإيمان والذي يكفر بهذا اليوم كافر بالله وقد ضل ضلالا بعيدا وقلنا عندهم في الجمعة الماضية أن الساعة غيب لا يعلمه إلا الله كما قال تعالى يسألك يسألك يسألك الناس عن الساعة قل إنما علمها عند الله وما يدريك لعل الساعة تكون قريبا قلنا أيضا يا عباد الله أن الساعة الآن على اقترابها تكلمنا عن علامات تدل على اقترابها قال تعالى وهو جل من قائل فهل ينظرون إلا الساعة أن تأتيهم بغتة فقد جاء أشرارها أي علاماتها وقد تكلمنا عن علامات الساعة الكبرى وعلامات الساعة الكبرى تبين لنا عباد الله أنه قد أرجفت الآرجفة واقترب الوعد الحق قلنا يجب على الأرض أن يبادر بالتوبة بالرجوع إلى الله قبل فوات الأوان قبل أن يندم في وقت لا ينفع فيه الندم يا عباد الله وموعدنا في هذا اليوم إن شاء الله تعالى مع بداية الحديث عن مشاهد اليوم الآخر ما يكون فيه من أهوال عظام وحساب وجزاء ونحن في هذا اليوم إن شاء الله تعالى مع المشهد الأول من مشاهد يوم القيامة ألا وهو النفحة الأولى النفحة الأولى في السور قال الله اعلموا أن الساعة ستكون في يوم الجمعة أخبر بذلك المصطفى صلى الله عليه وآله وسلم فقال خير يوم طلعت عليه الشمس يوم يوم الجمعة فيه خلق آدم وفيه أدخل الجنة وفيه أخرج منها فلا تقوم الساعة إلا يوم الجمعة كما في صحيح مشكات المصابيح واعلموا عباد الله أن السور الذي ينفع فيه هو حر كبير جاء أعرابي إلى رسول الله صلى الله عليه وآله وسلم فقال يا رسول الله ما السور قال السرور أمر ينفع فيه كما في سلسلة الأحاديث الصحيحة يا أمة الإسلام وهذا السرور ذكر كثيرا في كتاب ربنا وفي سنة نبينا صلى الله عليه وآله وسلم فعلى سبيل المثال يقول الله جل من قائل وله الملك يوم ينفق في السور سورة الأنعام وقال تعالى فإذا نفق في السور فلا أنساب بينهم يومئذ ولا يتساءلون سورة المؤمنون وقال عليه الصلاة والسلام في الحديث الطويل ثم ينفخ بالسور فلا يسمعه أحد إلا عبد ليسا ورفع ليسا رواه إمام مسلم عباد الله والذي ينفخ بالسور هو إسرافيل عليه السلام بإذن ربه وإسرافيل الآن قد أخذ وضع الامتداد ليتلقى الأمر من الله عز وجل بالنفع من هذا الشرور الذي أخبرنا بذلك هو رسول الله صلى الله عليه وآله وسلم قال كيف أنعم صاحب السور قد التقمنا السور وأنا جبهته وأبقى طمعه ينتظر أن يؤمر أن ينفع فيه فيرفع كما في سلسلة أحاديث صحيحة يا معشر الغزار هذا رسولنا الكريم صلى الله عليه وآله وسلم يقول كيف أنعم بهذه الدنيا وصاحب السرور وهو إسرافيل قد استقم السرور وهنا جبهته وأبقى فمه ينتظر ماذا ينتظر؟ ينتظر أن يؤمر أن ينفخ فيه عباد الله وينفع بالسور مرتين النفخة الأولى هي النفخة الفزع والرعب والموت والنفخة الثانية هي النفخة البعث والنشور وقيام الناس من قبورهم لرب العالمين قال تعالى ونفخ بالصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون سورة الزمر وقد سمى الله عز وجل النفحة الأولى الراجفة والنفحة الثانية الرادفة قال تعالى يوم ترجف الراجفة تتبعها الراجفة سورة النازعات عباد الله أخبرنا صلى الله عليه وآله وسلم أن ما بين نفحتين أربعون أربعون يوما لا ندري أربعون شهرا لا ندري أربعون سنة لا ندري عباد الله إذا أراد الله عز وجل فناء هذا الكون وذهاب هذه الدنيا أرض ريحا طيبة لقبض أرواح المؤمنين ولا يبقى على الأرض إلا شرار الطيب وعليهم تكون ساعة نسأل الله العافية يقول صلى الله عليه وآله وسلم إن الله يفرس روحا من اليمن علم من الحريق لا تدع أهدا في قلبه مثقال ذرة من إيمان إلا قبضته لا يبقى على وجه النار إلا شرار الخير يقول صلى الله عليه وآله وسلم لا تقوم الساعة إلا على شرار الخلق رواه مسلم وقال عليه الصلاة والسلام لا تقوم الساعة حتى لا يقال في الأرض الله الله كما في شريه جامع وقال عليه الصلاة والسلام لا تقوم الساعة حتى يكون أسعد الناس في الدنيا لسع ابن لكع صحيح الجامع أي الأحمق اللعين الغفر عباد الله على هؤلاء تقوم الساعة فاحمدوا الله أن جعلكم من المسلمين والمؤمنين جعلني الله وإياكم من المسلمين المؤمنين إخوة الإسلام على شرار الخلق تقوم الساعة وأهوال القيامة وبينما الناس في أصواتهم وأعمالهم تأتيهم الساعة بغتة كما قال رب العزة فقلت في السماوات والأرض لا تأتيكم إلا بغتة سورة الأعراف وبينما الناس في أصواتهم وأعمالهم هذان رجلان يتبايعان في الناس هذا رجل يرفع لقمته إلى فيه وهذا الآخر قد حلب ناقته ورجع بلبنها فإذا نفع في السير فلا يتبيع المتبيعات ولا يأكل الآكل ولا يشرب الحالف إخوة الإنسان فإذا جاءت اللهوة التي لا يعلمها إلا الله أمر الله إشرافيل أن ينفع البشور فإذا نفع إشرافيل بشور نفعة واحدة تدرون يا عباد الله ماذا يحدث في هذا الكون اسمعوا ما يقول رب العزة فإذا نفخ بالصور نفخة واحدة وهملت الأرض والجبال فزكت دفعة واحدة فيومئذ وقعت الواقعة وانشقت السماء فهي يومئذ واهية سورة الحاقة ابن عادم تصور هذا المسجد الذي يصلي فيه لو همل ودق في الأرض ما هو الصوت الذي نسمعه أظن أن صوت شديد تصور يا عبد الله أن هذه الأرض وما فيها من الجبال الراسيات هملت ودكت دكة واحدة فكيف يكون هذا الصوت وكيف يكون الفزع ويقول رب العزة إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة خافضة رافعة إذا رجت الأرض رجا وجثت الجبال غسا فكانت هباء منبثا سورة الواقعة نفة واحدة تدمر هذا القوم انظروا إلى هذا القوم انظروا إلى السماء انظروا إلى الشمس انظروا إلى النجوم انظروا إلى البهار وهلك مكان خلقه الله سبحانه وتعالى ولكن خلق هذا القوم لهذا الشعب هذا الإنسان لعبادة الله عز وجل فإذا أبى هذا الإنسان إلا أن يكفر هدم الله هذا الكون لابن عدم انظروا إلى هذه السماء إلى نفر فصول يقول رب العزة إذا السماء انفطرت سورة الانفطار إذا السماء انشقت سورة الانشقاق تصور يا عبد يا ابن يا ابن آدم أن تقوى هذا المسجد تصدع علينا الآن نسأل الله العافية وخر على رؤوسنا ما هو الهول والفزع الذي ينزل علينا إنه لهول عظيم والفزع الشديد ولكن تصور أن الذي يتفكر هو السماء هذا الغيب العظيم وإذا السماء كشفت سورة التكوير انظر إلى هذه الشمس إلى الشمس قدرت سورة التكوير وألقيت في البحر فتعدت نارا انظر إلى النفور انكدرت تبدلت بعض ضياعها كبورا وانتصرت وتساقطت في كل مكان انظر إلى الجبال ينصبها ربي نصفا انظر إلى الجبال تحرسها كاملة ولكنها ولكنها تفر مرة هذه عباد الله إنه يوم عظيم إنه يوم فضيل إنه يوم شديد ابن آدم أيها المغرور بالدنيا أيها المغرور بالمعاصي مثل لنفسك أيها المغرور يوم القيامة والسماء تمور إذا كبرت شمس النهار وأبنيت حتى على رأس الجبال تسير وإذا النجوم تساقطت وتناثرت وتبدلت بعض الضياء تدور وإذا البحار وإذا البحار تبدلت من قومها ورأيتها مثل الجحيم تدور وإذا الجبال تقلعت بأصولها فرأيتها مثل الذهاب تسير وإذا العشار تعطلت وتهربت خلق الديار وما بها معمور وإذا الغبوش لدى القيامة أبشرت وتقول للأملاك أين تصير يا ابن آدم إذا نفر بالسور نفرة واحدة سعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ولذلك يقول رب العزة يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتدعو كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد سورة الحج عباد الله فإذا نفخ في الزور نفخة واحدة ثم نرى تلك النمحة دمرت تلك النمحة كل شيء وقضت على كل شيء ومات الناس جميعا ولذلك يجب على العاقل أن يتجهز لأهوال هذا اليوم بالتقوى والعمل الصالح استجابة لقوله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله والتنظر نفسه ما قدمت لغد سورة الحش عباد الله على كل آكل أن يحاسب نفسه ماذا قدم لهذا اليوم وبماذا تجهز لهذا اليوم وهو قريب لأن كل ما هو آت قريب أسأل اسأل نفسك يا ابن آدم ماذا قدمت لهذا اليوم ماذا عملت لهذا اليوم فالله جل وعلا قال واتقوا يوما ترجعون فيه إلى الله سورة البقرة وهذا اليوم قريب وقال تعالى إنهم يرونه بعيدا إنهم يرونه بعيدا ونراه قريبا سورة المعارف قيمه الإسلام والناظر إلى كثير من المسلمين الآن يجد أنهم ان هذا اليوم غافلون لا يفكرون في هذا اليوم ولا يستعدون له بل هم في قيهم يعمهون بل هم يلعبون بل هم يجمعون المال لا يريدون إلا المال فيخرجون من الدنيا على أسوأ الحال أعظم الله من هؤلاء وقد صدق فيهم قول قائل أما والله لو علم الأنام لما خلقوا لما هجأوا وناموا لقد خلقوا لأمر لو رأته عيون قلوبهم تاهوا وهاموا ممات ثم قبر ثم حشر وتوبيخ وأهوال عظام ليوم الحشر قد عملت رجال وصالوا من مخافته وصاموه ونحن إذا أمرنا أو نهينا كأمل الكهف ايقاظ النيام يا أمل أيها الآكل انتبه يا أيها الإنسان استيقظ فقد فات الأوان لا ترجل التوبة إلا القلب والموت يأتي بغتة والساعة تأتي بغتة فقل جاء سورتها عباد الله تدرون ماذا يحدث بعد النفحة الأولى وقد مات الناس جميعا يترك الله الناس موتى أربعين عباد الله لما رؤي لما رأى أبو هريرة رضي الله عنه الحديث سئل أربعين يوما قال أبعين أربعين دهرا قال أبي أربعين سنة قال أبي متفق عليه أي لا ندري الله جل وعلا يخلق الناس موتى أربعين ثم يهدى الله عز وجل إبراهيم مرة ثانية ويأمره أن ينفع بدون النفع الثانية إذا نفع نمر على في السور نمر الثانية يخرج الناس من قبورهم لرب العالمين كيف يخرج الناس من قبورهم لرب العالمين وكيف يبشر الناس من قبورهم لرب العالمين وما هي الأهوال والجزائر في هذا اليوم العظيم هذا ما نعرفه في الجمعة القادمة إن شاء الله تعالى اللهم رد المسلمين إلى دينك مرة جميلا لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك وما كان معه من إله واشهد أن لا إله إلا الله وحده لا شريك له في شأن من الشهود واشهد أن محمدا عبده ورسوله البشير النذير السراج المزهر المنير خير الأنبياء مقاما وأحسن الأنبياء كلاما لبنة تمامهم ومثل ختامهم رافع الأسر والأقلال الداعي إلى الخير الأقوال والأفعال والأهوال الذي بعثه ربه بالهدى ودين الحق بين يدي الساعة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فختم به الرسالة وعلم به من الجهالة وهدى به من الضلالة وفتح به أعينا عميا وآذانا صما وقلوبا غلبا وتركنا صلى الله عليه وآله وسلم على المحجة البيضاء ليلها كنهارها لا يزيد عنها إلا هالك اللهم صل وسلم وبارك وأنعم على هذا الرسول الكريم وعلى آله وصحبه أجمعين الحمد لله أقول وليه ومن سبحانه وتعالى من أصمه gẹ̀ẹ́ anyúmẹ̀ ọ̀yíkàrẹ́ bí a tamáyé ní ilẹ̀ anábọ́tọ̀ ní ìdínyẹ̀wúyọ múlẹ̀ ogogo òsínwó tó nyúgbò lóyìn ìdínyẹ̀wúrí ẹkọ́ ìfìyàmù láàrin náà náà tó na ánika mọ̀mẹ́ yára àká ìdíjúmọ́ná padà ọrọ̀ ọ̀rọ̀ ìsẹ́bàmù ní ẹ̀há àbàtà lórí àtọ́bányá dídúrà ẹ̀sẹ̀ ìníkà yá ka abin alama ọ̀rẹ́ àfihàn ya àfẹ́lẹ̀ ebe káà ìkẹni kayawo bá ya wu ayẹ ka lóòtùká àtúwọ́n mùdìrí yàwó mùdìrí àbúká ọdún mà bẹ bọ́nyà àbẹ̀dọ̀ sáàtọ̀nà sáàbẹ̀dọ̀ sáàbẹ̀ tóoru kùmà ẹ̀ọ́dún mà ọwọ́ àyíkọ́ta ẹ̀rọ̀ pẹ̀lú kùtùwà ẹgbẹ́ ọkàrẹ́ anyị alama na insha Allah ta'ala ye jima ina jin na muri uti bi aka e ko aka re o ni jima ni be jima ina ono be an ka bai me e no ba e nyo ma on to muri mo sallallahu alaihi wasallam o muri ọyẹ pẹ̀ẹ́dẹ́ anáàkọlọ àpàdé fún ìkìyàmù ọkùnrin ya pàtàkì àgbé ayábà ánàmù yíyànlá lóbùnrin yàn ní àfíyàmù tàwọn abẹ́sùnkù yàn ó yà ẹ́ka ẹ̀họ̀nà onye ó yí na yàn ó yà wona gbogbo ọmọrin ẹni ọdún hàn náà ká ẹkún kọrọ ìlú kàkọrọ owó náà wọ́n yóò ti yẹn dáa tó yẹ ọdún tuntun lẹ́yìn ìjọ òní ebi ti ìjọ ojú ká we are repentant muslims ojú ká ẹ yàrá ìlú náà ká yíyẹ ní níwájú mọ yẹ kó ìmọ̀ kó rẹ yíyẹ ní níwájú mọ ilé tí yẹ wọlé ìsùnmánà ọdún àlà wọ́n náà gbogbo àtúmọ̀ ẹ̀ ní ẹ̀ náà wà tún máa yẹ ẹkọ ẹ̀ náà ẹ̀ka wọ́n máa yẹ ọ yanyima ina jin aure kiyama sabi ku ba fere ibn ota ebe gbari ebe gbari gina pa malai ke ebe gbari gina pa na ma tro pe ana do wa ke ko na o pe bo ba ini ko ni ko nyara a ni so ra mi yo o yo abi aya ni baka e ko ni be ti gba ni pa e ba bo non la e ku juma awaru ana kuntum sallallahu alaihi wasallam ni gare ka ekwughị ananya ịzahụkekere ọlọlọpụ ijuma na-abịakwu n'ogbolitu ekwughị ananya ịzahụkekere ọlọlọpụ ijuma ama ẹnira ikonya ẹnira ẹwọrọ ẹkwughị ananya ịzahụkekere ọlọlọpụ yọm arọ yọm arọ ẹnira anya ama na ibembe ẹnira ọlọlọpụ ijuma ọdún sallallahu alaihi wasallam dáka ní ilé fún ìjúmà àyà fún ní annabi adam ilé fún ìjúmà àyà ṣọ́ọ̀tún náà jẹ́nà kuma ilé fún ìjúmà ìjíkẹ̀ ìtọ́n na gbórígá iná jẹ́nà àyà rẹ̀ ṣọ̀fẹ́ ẹ̀ jọ́tún sallallahu alaihi wasallam ilé fún ìkìyàmà ọwọ́ ìjúmà àgbè ilé fún ìjúmà kuma ọ̀rọ̀ mi ká sábì mi máa ní wọn àtàbì mi kẹ́ ayé nẹ́ẹ̀mà nẹ́fẹ́ tọ́lá tún jùmọ̀ àpò. Ẹ̀kún jùmọ̀ ọ̀nàtàbí ẹni jọmọ̀ ẹ̀nà tó kóoru. Á ọmọ náà sájì ní ìkìyàmù, ọmọ náà sájì ní ìkìyàmù. Dábà ìyá rẹ̀ ka ọ̀pánì, anákèrè ìwáyé ya, Màlẹ́ta Ìṣòrọ̀bí, Alẹ́ni Sàlám, ọ̀ṣọ́ ọ̀rọ̀ wọn,

ìnàkúnlẹ̀ náà wọ́n láyé tẹ́ta alóòn ẹ̀lẹ́yìn òbí ìjọba ọdún kan sọ́lọ́ bá àlẹ́ wọn lè sálẹ̀ dọ́ka màlẹ́ka ìṣòro bí ìgbà ìgbìnàkà jọ ìgbà ìgbì ọ dáìbẹ́ ẹ̀yàn na anábà imam muslim wani hadisi da kun tumu sallallahu alaihi wasallam ga aman bayan nan ba an ku yawa ya sun dum iman kamiya ba am falaita wa rabba alaita da bala ina wani kuma don sahura zuwa na da zuwa ya wuri da wa ran da abubu alwa elu waya wa wa rai abon na ku ọ̀pọ̀nyọ́ lórí ìwọ ọ̀nà àwọn àpẹ́sánáwọ́ nínú ẹ̀mọ́ ẹ̀mọ́ ọdún ìdọ̀lọ́wọ́ àwọn ẹ̀sánà ọkà ọmọ mi ká yá mọ̀ nígbẹ́ ọ̀rẹ́ mọ́ náà ìka ọmọ ọdún tó wọ́n ti ẹ̀ náà ká ọ̀rẹ́ mọ́ náà ìka inú mọ̀ náà máa ìkàrẹ́ yà ń máa lẹ́ka ìṣòro bí iná máa náà tó ń pàdé owó وانتم تلقون الآن من يوم نجد كاتبان البيت جنا وكاتب الوغار إني حديثنا من في كل الحديث الصحيح ما هي أبانا كان إلى أقوي إلى وين مول أم كل أمورنا كأباني أباني وين كان then bẹ́ẹ̀ wò wáyé fún náà èrò fún mi nínú ọ̀rọ̀ ẹ̀sùn ká wọ́n ta ló ń tó mú jùlọ àrẹ̀ ọ̀sẹ̀ lọ. That one night in another one, you're not playing here. not sure better. You're not sure better in English. Ọ̀pàá yìí lè mú máa ká mú pẹ̀lọ́rù. Ifá bá bẹ́ẹ̀ ilé ìlú àti sàmsàmì ẹ̀họ̀nùdà flat ẹ̀họ̀nùdà flat àbájẹ́ ẹ̀kùn ìbẹ̀sẹ̀ ó bọ̀ wá dáàfin máa fi sáré pẹ̀lú ọgọ́rùn yà ẹ̀mọ́ ẹ̀yẹ ọkọ̀ mọ̀sọ̀lọ́lọ́ ọ̀rẹ́ ìbálà ọmọ ìgbà ní mọ̀tò mọ̀tò fọ́nà ọ̀dà àlà lọ́pọ̀ ní ìdòkáyìká ẹgbẹ́ ìgbà ìgbìnà pọ̀ àti sọ́ọ̀sọ́mù ní sáàmà sáàmù wọ́tà tàbí jẹ́ ní náà ọ̀ìbáyà òdòmbáyà òwẹ́báyà màlẹ́ ìkàbáyà ti sọ́ọ̀sọ́nà aláìlọ́ yọ̀nà àbá ewúrú tàbá gbá ha ẹkùn dẹ́ẹ̀bẹ̀ bá. Mo máa ń lè gbọ́ wà. Tí ìwé ń wà, ìdáhùn ìyáhùn yẹn lóró, mo ń lókù ká àbọ̀ àpọ̀ ẹsẹ̀ bí ẹsẹ̀ lè gàtọ̀ ọ̀kadà ẹ̀dúkú. Wọ́n lè tó mú ìfọ̀nà ọ̀dà àlà dákùn ìdíṣẹ́ lọ́pọ̀ náà ní àná ká yọ́nà tọ́lù gbogbo ọjọ́ ẹkùnrin eléèrè ìlú àpàyípa ọmọwé àdẹ̀rùjá aláìsẹ̀yìnbọ̀ àtẹ̀má ọ̀tún ọ̀rùn tẹ̀mtẹ́lìkù ìrìsìjáfà dáàbáni àbísàmà tó rìrí tẹ́ ọmọ bísàmà dáàbáni rìrí ánùkùnmẹ̀ ẹgbẹ̀bá ní ṣe ń dẹ́rù ní ẹ̀ṣẹ́ omori kono awara ha sa tura me ta ba o ha rodi ba da ri wata ana wa ti ko da wata ma he o ni na ni o ni aye ru ba ba aba na wo da wo su o me ana ka o ba be ba ma be ba an ne bi kan awe àbí ayé bẹ̀rẹ̀ máa ń lo ẹ̀lẹ́ àmúntòmùtò lọ́sánàká dáadáwọ̀ ìpínlẹ̀ omen ẹbẹ̀rẹ̀ dáa bẹ́tẹ̀ nìbẹ̀ tù á ní kí mẹ̀rẹ̀ ń káà wọn mú nípọ̀rọ̀ wú ta afọ́mọ́rí ànàbọ̀dúnẹ̀ ọ̀dápẹ́lẹ̀ ẹ̀ka ìgbẹ́ nínú nà ní bọ́yá tó máa ń ta ìgbà àrùtà òbí mẹ́rin ní òru àyẹ́nàbìta yìí má lù mọ́tà hàn fún ọ lórí mórí tó ayé ẹ̀yìn àná mórí yàmà ayánà lọ́ọ̀ ní mẹ́rin kẹ̀ẹ́ lọ́wọ́ rẹ̀ wọ́n ní wọ́n là fún ní sèm tọ́ láwọn wọ́n là ní àwọ̀ láǹtọ̀ ní kí sèm kuma ẹ̀yẹ́ nọ́bà àmàwọ̀ anáìka ọdún àti àkọ́ ọwọ́ ọ̀nàmọ̀ntọ́ náà ọdún dé ìjúdá kuma dé abẹ́mẹ́ka ẹ̀wọ̀n ojú ẹ̀kẹ́ ní pé ọgọ́rùn kìyàmà àkọ́jẹ́ àbọ̀nù ní olójú ẹ̀wọ̀n ọ̀pọ̀lọpọ̀ àpọ̀nà lẹ́lẹ̀ ìmọ̀dé ìgbọ́ àti ojú lẹ́lẹ̀ dẹ́gbọ́n pẹ̀lú àgbà ma ṣe ṣùgbẹ́ ẹ̀kùnà náà kàrí àlọ́ ẹ̀kùnà náà bí mo rí ìmọ̀ ọ̀tá ọmọdé sọlọ́lọ́wọ́ alẹ́wà ayọ̀sọ́lá ọkà ìyá mọ̀wé bóòlù jùdá àdẹ́láwọ̀ tí wọ́n dọ̀ abahimi abanaika abahimi abdibia na kiunu bibia chobura be ana kwere ile sana ile ile wala pana abe kada press man ya be president of the whole world abe bibia ile abe bibia e Nigeria lo gbe do mo je na Brazil akokare ile president o mi pe je ti won ka àdàkà pọ̀lọ́lọ́ president Nigeria ndị náà ká àmàníyàrọ̀ ìlọ́nà àwọn ẹgbẹ́ ìrìnà dàbí ní ẹgbẹ́ wéjì wà ń lẹ́lú good morning sir yes sir yes sir wọ́n yẹn níbà àkókò àjọ́mù tẹ́nà ẹ̀ẹ́sọ́ bí ya àtàmúra wọ́n ẹ̀ máa rọrọ̀ ya lákọ̀ọ́nà wọ̀ká sí ẹgbẹ́ bá ẹ̀ẹ́rẹ̀ ẹ̀kẹ́ abaha bahu akuya shafu kadhamari atabani ana wana dalili yale mizwangu anataka kuiza Islam eh kuiza Islam ẹ̀kùn náà kò wúlẹ̀ àbọ̀ wa ọlọ́dún yẹn ẹ̀kùn náà kò wá àbọ̀ wa ọlọ́dún yẹn ẹwọ́n náà ìgbẹ́nà ẹ̀kùn ìlú ìgbà àjọ mọ̀ ní ẹ̀nà wà ń kẹ́kẹ́ kúlẹ̀ ìlú ṣe ẹ̀kùn àbánilẹ̀ kúrò níbi ẹ̀kùn náà

ẹkù kẹ́nà ẹkù jáde jáde dẹ́rẹ̀ ẹ ọ́kẹ̀ṣẹ́ àwọn ẹ̀kẹ́ ní àpògbà náà ẹ̀bà rẹ̀ òwe àbá àwọn bọ́lá ndéjòní àkáwẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀lẹ́gbẹ̀rẹ̀ railway carry Nigeria that would trail an influencer only ọkọ̀ ọ̀fẹ́tì ìbéèjì ní kárí ẹ̀kẹ́lì Nigeria dé agbọ́ Dangote náà ọ̀rọ̀ dé ẹ̀yìn sáyẹn náà tọrọ Dangote táà òun náà wọlé Dangote òun náà gbogbo Dangote náà Dangote náà òun náà gbogbo òun wáyà tó ti fi Dangote náà àwọn fẹ́fẹ́ mẹ́rin dánwò àpàtàn náà ẹ̀yìn lẹ́mẹ̀ náà ni mo ti dáńgò fún ìjọba olúwa ẹ̀yìn ìwọ́n tó náà dáńgò tó wọ́lá lẹ́nà wọ̀lá yọ́sọ̀ dọ́ọ̀nà dọ̀ọ̀nà náà kú ẹ̀fún kúfẹ́ làwọn sọ ẹ̀yìn wẹ́n lè ká ní àbẹ́ nínú àbújá tó yà náà nyẹ ìjọba ní omori omori wa ẹni ẹni òwò udonyowa kama na mwanua mukafara sunne ọgbọ́nù mẹ́nẹ́ẹ̀bù lọ́wọ́ àmẹ́tọ́rẹ̀ sunne akàtẹ́ àtúnṣe kọlùjẹ́ náà tún gàdẹ́ ọjọ́ ní ọdọ̀ lọ́pọ̀ 200 million naira bẹ̀rẹ̀ dára bẹ̀rẹ̀ tó ń dáàmà nàìjíríà ní ìrìnà náà bẹ̀rẹ̀ àríọ̀ ìrìnà náà pẹ̀lú ẹ̀wọ̀n anike lawyer in Nigeria nke Nwufemi Balana our field research work we don do already the ani Nigeria mass mass one decade Nigeria is a the government of Nigeria is a spendthrift they are kekere ha kene Femi Balana ọka kuma ẹ Femi Balana ọnya kene Sanu Lamido, Anu Jọ Ẹgbọ́n ní Central Bank, ọ̀rọ̀ ọ̀ka, báyìí bá jẹun mẹ́tọ́ ọ̀nà àtọ́ ti bí àtọ́ rò báyìí sọ́jà mẹ́rin president ló wà kọ̀ dàdí àríwá president àfi wàkùnrin àfi wàkùnrin òwẹ́ni anára àdújọ ọmọdé àfi wàkùnrin di àwọn àdújọ àfi wàkùnrin di àyínlọ́sàn ìka ẹ̀yìn máa mú dìrí àgbótọ́rì àgbókò ìjọba mú dìrí ọmọdé àwọn ẹ̀ẹ́dẹ̀ ìdí ẹ̀nà ọmọdé àwọn ẹ̀ẹ́dẹ̀ ìgbàna ìkàtà tó mú ní ọ̀nà ọdún lọ ọmọdé mú kìdẹ̀ ha bá tààrà ìkẹ́nẹ́ ní ẹkùn náà nà àlọ́ dìbí ẹmà tí ó mú dìrí rẹ̀ ẹ̀kẹ́nẹ́ wọ́gá ẹgbọ́ yà fìyàwó ẹ̀ Wallahi, Allah did not have to stop by praying. That's the end. All power of God. All that I was to check and then Lord and get up by praying. That's the end. Ya mele wo to en body on to la de na kona ku kam le na lu ora kama owo ya mo we do le na ẹ̀ẹ́mì ìdọ́nà ya lànyẹ́ wọn quantify ọ̀rọ̀ yẹn quantify ẹ̀ ìlà ọ̀nà yẹn wọ́n yà ìwọ̀dọ́nà yẹn quantify ẹ̀kẹ́ ní ọ̀nà yẹn wọ́n yẹ̀wò ọmọdébọ̀nà ọ̀dáàlà ọ̀gá ìjẹ́ ìwọ́pà fẹ̀yìnà lóbi ọ̀dọ̀ sóòrò náà fàtún wà ìdá ọmọdébọ̀nà ọ̀dáàlà ẹ̀rì ìwọ́dọ̀ ọ̀rọ̀ pɔnya ba na eyi wɔn da abɛhɛ ba di ɔmɔri sɛ ɛyɛ wu pɔnya ogun ni lati wali ba abe efe zɔnɔ ɔn na na nufadu kata sɛ kɛtɛ wa ahe da ama da ɛsɛ kɛ kɛ kɛ ya da bisi da bata ko nu abe efe da wɔ kyema furu da lu da bɛ kara ha agugi wɔ pɔnya fayọ́mẹ́yìn ti wá fa àti wá fẹ́ à ìyẹn náà àbídúró mórí tó wà mẹ́ anábẹ́rẹ́ ọ̀tẹ́wọ́n dẹ̀mú tí ó dàgbà dé yìí bá mẹ́ wọ́n jẹ́ kọ́tẹ́ sẹ́mà òfẹ́yà yọ̀mẹ́yìn ti wá fẹ́ à. èdè ẹ̀rẹ́ àwọn sámọ̀nà sámọ̀nì máa ń dèrè ra ọ̀rọ̀ wà ìyẹn náà túlẹ̀ka dọ́n wọ́ta dọ́ọ̀jì ẹ̀ńṣẹ́ka dọ́ọ̀jì ìgbébà mẹ́ẹ̀nà ọ̀dà bá wọ́n náà fẹ́ẹ̀fẹ́ kúmbà fẹ́yà yọ̀mẹ́yìn ti wá fẹ́ à ìyẹn náà dọ́ọ̀jì o hele mu nan da diba kame o moja da ka diba pa ingano die ka ah the reality of this world no no go ko ka ta wona vanity i think uh, just is illusion is, is we are just living any illusion our god of bank economy is illusion any like of real ọmọ ìsúnwọ́n ọmọ ìsúnwọ́n láàrin ìlú ìgbà èyí àbúrò ń kọ́ àbùn nípa ìdí àmì ìjọ òdínyìn àmì kuma ìyọ́nà ọ̀yí mẹ́nọ́bà ẹ̀kùn náà lọ́wọ́ kò ìrètí gbóòrò ànúwà àká lẹ́nà ìkẹ́ ẹ̀nẹ́nà ọ̀rẹ́ gáà ìyọ́nà ẹkù ìdí àmà

idan mutu aka ẹwọ mutu asema mutu akwụkwọ mẹ́rin náà náà tún lè yóò mú rí lóòmù náà ojú àbíta mọ̀mọ̀ tọ́ẹ̀ ti sú wáyé wọn náà bá ní ọmọ ìyá rẹ́ndàntò nọ́nsẹ̀nsì ẹ̀họ́nà tẹ́bàmù kọmúlì mọ́ ka yaba mekɔn ya abi tɛ ne nyina dɔw mo ni mɛ ka ɛtɛnɛ e de amobilan ido e ɛyɛ e ba bɛnɛ ti za yɛ bɛn a ti za yɛ ama yà á fáyìn ní ọmọ ọdún fún ẹ̀dá fún ẹ̀yà ìdòwò ní ìdòwò ní ìdòwò ẹ̀yà ẹ̀yà ẹ̀sìn kọ̀nà pọ̀ lówó ní màá ní ẹ̀hẹ̀ dọ́mù ẹ̀yà ẹ̀sìn kù. Máa ń lé ní Adam, òun ẹwọ́n àìsàkùn bá ẹgbẹ̀rẹ̀ ìtàkùn ìrọ̀lù bí àtàwàṣọ́ ẹnu túnlẹ̀ náà ká الوجلة ومجبرها تعالى وإذا الشمس كورت وإذا النجوم كثرت وإذا الإشارة مطلع وإذا القبور هجرة وإذا البحار فجرت وإذا النفوس زوجت وإذا الموءودة سئلت بأي ذنب قتلت وإذا الصحف هجرت وإذا السماء كشطت ثم المنجوز أن أنا لا بد أن نعم Umurinuhum is now God of. the whole Quran, isn't the woman and is now. Omuri àti ẹ̀sọ́ mọ̀kárẹ́ àmàlà ọ̀tún ẹ̀yà rẹ̀ dé ìjú ẹ̀sọ́ mọ̀kárẹ́. Omuri ti rẹ̀ ṣẹ́ mú kò wíra. Ẹkọ́ ẹ̀rọ ìka ọ̀yẹ mọ́nù. Àbẹ́tọ́ náà láà dáadọ́ ẹ̀tọ́ yẹn mọ́nù. Tó ọ̀rẹ́ tó ń ṣe akára tó. Wèé lẹ́nu ojú wù àtúrọ̀ gẹ́nẹ́ dẹ́ẹ̀dì kàtàkàtà lẹ́ẹ̀dẹ́ ẹgbẹ́ ìṣẹ́bà àti ẹ̀dẹ́ ọ̀tẹ́ ọmọ àjíríà ó mi fi di dọ́n àwọn ẹgbẹ́ òjò ìlúwà ìgbọ́n Ìjọ́ ọmọ bí i, ìjọ́ ọmọ bí i, ìjọ́ ọmọ bí i, ìjọ́ ọmọ bí i, ìjí ìlà ọkúnmi, ìjí aláwàlẹ́lẹ́ inọ́sẹ̀lẹ̀, ìjí ìlà ọkúnmi jẹ́ àkùnkúrẹ́ máa bà ní ìjọ́ ọmọ rẹ̀ lọ́ọ̀ṣúkálẹ̀. Inú Kùrán, inú Súrọ̀nà lọ́pọ̀ ní àlè náà máa ń gbọ́dọ̀ ẹ̀hìnà lókùnrin àti ìkàánà wà ní ìlú ní anáàmì ẹ̀nà ìlú ní ọ̀rẹ́ wọn lè gbá inú mà ọmọdé tí wọ́n lọ dáàkà ní lọ́tùlẹ̀ ṣe bá àkọlẹ́ sọ́lá àwọn ṣọ́kà ẹ̀jí sáàmù nà ọ́sẹ̀ ìgbòrò ọ́sẹ̀ ìgbòrò ẹ̀hún ọ̀pá àkẹ́kọ̀ọ́ àwọn oníbẹ̀ẹ́ nà àgbàdàbẹ̀ ìgbòrò gbòrò àgbà wáyé wọn àbá àwọn ènìyàn sọ́rọ̀ amma samun nan da wata ka a ban da kulaya a bisa na amir himba da ya kunyi wani kuna yin hari zan nan ọmọ ní subhanahu wa ta'ala da a fi zoye amurwarun ta kuruminin da ya kuri da ya kunyi ta hanyar da ọgara ɗan wani kamar yadda nkule kata ɛmɛ ɛnìyɛ su na abi sɛ ɔbɛ dodo abi asɔkɔ ni ma nyere gawa tata baba mi jɛ ɛnɛ ama yɛ tɔ nɔ kɛnɛ ɛdɛ sábɔ nyima hɔ ewu ewu ewu daana du ɛrɛ ka asaba ɔfún wa nana yɛ ŋmɔ la yɛ dɔw la yi ka ɔmɔ aba na ɔrɔ dɔɔni do bawuda da ɔfɔ nipa ba na yi la ha lɛ ɛfɛ yɛ ta fa ẹ̀fọ́ ọ̀nà wà láàrin ìdí dangerous day is the day of great inevitable event and I can tell you now when it happens òmúlẹ̀ wà fún ọ̀sẹ̀ ẹ̀kọ́ happen then àwọn ọ̀nà àgàgà máṣe lè náà fẹ́ ká ayé wà lọ́gbọ́rọ́ mẹ́ẹ̀kẹ́ lè máa mẹ́ẹ̀ àtúmọ̀ nǹkan bẹ̀rẹ̀ náà mẹ́kọ́lẹ̀ náà ما أصلا نكتب يوم الدين ميزة أيها المبرور إبني ابن يوم القيامة والسماء تمور أكون قيامة ẹ̀wọ́n tí wọ́n náà ẹ sáàmà sí nígbà tọ́ọ̀nì tó bí ìsìnkú ká ọ̀dọ́ náà náà ni oil on àbí tó yẹn náà that don don five darkness don mo rí jọ ọ́n sáà kuma ìṣe èsì rẹ̀ dọ́là ìdáná tó mo rí kọ èsì rẹ̀ dọ́ọ̀ èsì rẹ̀ dọ́ọ̀ kúrin ìfàdà ìta ha fún ìwọ̀nwọ̀nwọ̀ àdúgbò ìṣẹ́lẹ̀ sọ̀rọ̀ àhábò òṣòro lẹ́tùká àti àyàjọ́ ìgbà àdìsọ̀kíwò láìpẹ́ ìjọ́ ìlọ́ lẹ́yìn àdáàbẹ̀ láìpẹ́ òṣèlú sábà ó yẹ kó lè fún ìdíkù إلى النجوم تساقطت وتناثرت يجي عظمي الجنة يجي هذا دم لك هذا أبوها تبدلت بعض الضياء الفضول بقهر منهم لا بد دورة دورة دورة مستحبها أولم غير وإذا البهار تفجرت من خوفها أخوة هناك أبي آه، أقوى àbí ìrẹ̀lú àbí ògún ẹnẹ́gbẹ̀rẹ̀ fẹ́ ọmọ dáàbá bẹ́ẹ̀ fúra bẹ́ẹ̀ àrẹ̀rà àgbùn ẹ̀ṣẹ́ láàrín ورأيتها مثل الجحيم تقول ذات مالك أنا كريت جحيم فأنا كريت جهنم كنا أعبينه أعبين أول ما بان ما أنا رضي هو أنا غير مني إلا الجبال تطلعت في رسولها أقول لك بابا بابا jẹ́ mi sí fún rí òye bẹ́ẹ̀ ní anáìkẹ́ iná dọ̀lẹ̀ mú yà aná ẹni mọ́rọ̀ dẹ̀ hẹ́rà àtúgbà wọ̀ fọ̀rọ̀ ẹ̀dà ha mítlà sàhábì sàfihù a ń sọmọ ẹ̀ ka ebiri máa ní lùtàwọ̀ lórí akabọ̀ kuyi amẹ́ríkà àbítú wà ayẹ ká ìyàtúkàlọ́lá ẹkú ìdíyàmà ẹ̀ẹ́bẹ̀ kuyi amẹ́ríkà ẹ̀hó yányán sísan àbánu ìrẹ̀dún ìrẹ̀dún mímbà rẹ̀ lẹ́nu àwọn ọdún lè ka yányán lẹ́tọ̀ ẹni ọ̀ẹ́kùn lẹ́kùn ìdíyàmà ahoma mu majani wele suratu suratu takwir ila shambu kuwira au manafi jahani ka wallahi eko yano alaijab lakumi au ni bani fadati because eho no no bata aka abi moto okipi sa so lu eran da ni mane ba ni yeye da da bi sa sa bi re su ha then they la kumban mara nyumbani an kama nyumbani eh, eh ama ilmu ni jo tu e la kumon wata da kubwe ezere la kumezu iza sema na ekuru kuma de ehonon hallat diyar fama biha ma'muru abehonon bendo tozu eh kunyo na raina wa ila al-ubud lada al-qiyamah mubshira al-ubud a bisu bana ika fọ́ sí èyí ẹmú táìgà ẹmú láyà ẹmú ọ̀dùnmí ìrẹ́lẹ̀ yìí ẹkúyọ̀nà ẹkúyọ̀nà ẹkúyọ̀nà ìkìndọ̀ ẹjọ́ ìrẹ́lẹ̀ yìí káì wọ̀dọ̀kúlù lil amlaki ẹ̀yìnà nasiru bẹ̀rẹ̀ gbàgbà ìjọ ìrìnà rẹ̀ gbàgbà àpòjìnà àpòjìnà fẹ́fà tẹ̀lẹ̀ka àbí gọ́ọ̀mù sádò léèrè tuntun pẹ̀lú àkàkà ilé ọmọ àmàdà ilé ìdáwòlẹ̀ fún kàánà lè èyí

olóòrùwọ́ anáìka tẹ́lẹ̀bá rẹ̀ àbọ́n náà kí yẹlẹ̀ mọ́rin ní ọdọ́dọ̀ òwúrẹ́sì lúurẹ́ kàlá mẹ́rin èyí jọ́ lè múdà mẹ́rin àmá òyó mo ní ọdọ́mọ́kó ìrọ̀nà èyí wà ní nọ́pàá àbúrò ọ̀sán ìjọsù ọ̀pàá ọ̀pàá Ah, prisoners were Panyason. No more go. Go into extinction. Everything. كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام àbíbẹ́mẹ́ ìkẹ́kẹ́ ìmọ́mọ́rí ìmá yàkẹ́ bá ní náà títí wọ́n pàá ní wọ́n ayẹ̀ màlẹ́kẹ́ náà pàdánù àbámi yóò wà ọ̀dọ́rà ìdẹ́kù ويبقى وجه ربي ليه قلنا نجدنا قواوا ذو الجلال والإكرام وقلنا أنا إكرامي أبي أبي جبت الله سبحانه وتعالى أقوى أنا أبغى أنا يرى لأنه يتبع مريو زي يكون لي أنا مرة زي يكون لي أو تكون لي وقلتم وقال ما لهم ندعو انما للظلم اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد انما للظلم lọ́rọ̀ ní pé iṣẹ́ mẹ́ta ọ̀la tó dọ́gbé wọn ọ̀la mi lọ́rọ̀ ilé tí ilé lórí orúkọ máa ń wọ lórí ọ̀rọ̀ ọ̀sọ̀ pé àbọ̀ máa ń yọra ta ọ̀rọ̀ lé lé lórí àlàyé ìlú rẹ̀.

ana ne kabu ne da ke oru da yau yin na anan yin wani waranda umar yi wani rahu kwarai ba umar yi ne ne da kuma na kwarai ba su wani ne ko umar yi kuma na mutum shi wata wani ta ya yi hukumu na warura ko na yi ha hukumu na ba ma ga ma ba ko na na ba ni ta ma ko الرجل لا يقوم إلا ما أرى الله يوحى اليوم أجمع ذلك من هذا Ẹ̀kùnrin ìrìnà ìní education náà budget ọ̀rọ̀ ẹ̀kùnrin ọmọ náà. Ẹ̀kùnrin the budget ní ní security. Ẹ̀kùnrin ọmọ náà. Lẹ́gbẹ̀ẹ́ security sẹ́kùn ìlú jẹ́ àbúkù ìjọba ìdìbò ìgbẹ̀yìn ìjọba ayẹ́wọ̀ wà wà. Ẹ̀rẹ̀ yẹn mú lọ wúlọ́ lẹ́yìn pàtó ìgbẹ̀gbẹ̀ ojú bẹ̀rẹ̀ ààrẹ. Owó ẹ̀nẹ̀rẹ̀ àákàkà lọ ní wọ́n gbọ́dọ̀ sí èlú. Ayẹ́wọ̀ wà wà lẹ́kọ̀ọ́ akáwù ní ìrọ̀lẹ́ àkùnà lọ, ní ọ̀gbà náà ilé ìrọ́lá ìsẹ̀mìtẹ́ ẹgbẹ́ náà rẹ̀ ẹ̀gbẹ́lá bẹ̀rẹ̀ ẹ̀láìsẹ̀ sáyẹ̀sì nínú di anáyẹ̀síkẹ́ẹ̀tẹ̀ lọ́pẹ̀lú pàdánjẹ̀ àkọ́nú ayéwọ́wọ́ àmẹ́kọ́ wọ́n ní mọ́rọ̀ rẹ̀ ní ìjẹ̀lẹ̀ ìjẹ̀lẹ̀ tẹ́sí ló ẹ̀nà náà mọ́lọ̀ ó pẹ̀rẹ̀ mẹ́bí lọ́ní jí lọ́ní house in Lagos house in Abuja house in Kano house in all parts of the world house in Dubai They are thinking of the man who can be London. They are thinking of the man who can be London ọ̀ṣẹ́ ìpínlẹ̀ branch náà gàlẹ́ ẹ̀kùnrin ọ̀nà báyìí ọ̀nà lọ́wọ́ ara mú bẹ́yìn lẹ́mọ́ hàn ẹ̀yìn lẹ́mọ́ hàn lúrú sáyé ọ̀rẹ́ ìwà ní fi á máa ń lúrẹ́ ka ìyánu lúrẹ́ kò fọ́mọ́rí ẹ̀nà àtẹ́lẹ̀ kò fọ́mọ́rí ẹ̀yà múra sẹ́mẹ́ ọ̀rẹ́ kò ẹni tí ń yọ láìka iní ayọ́júta ẹ̀ àwọn àndán lẹ́ apẹ́kẹ̀lẹ́ ikú ẹjọ́ náà ní ẹ̀kẹ̀rẹ̀ ẹjọ́ náà ní ẹ̀kẹ̀rẹ̀ ẹ̀yìn jọ́sẹ̀rẹ̀ ẹ̀rì èrò ọ̀ẹ̀kẹ̀lẹ̀ ọ̀rọ̀ ní ojú èrò lẹ́ẹ̀kẹ̀rẹ̀ ọ̀rọ̀ wà ní kẹ̀lú èrò èrò ẹ̀kẹ̀rẹ̀ náà jariya wanyake do leta wanyake do kontu kontu wanyake do amene wanyake do ka kontu sallallahu alaihi wasallam aka wailul lil muktsirin illa man qala bihi hakaza wa hakaza وهكذا وهكذا أنتم ولك إذا ما في وين إذا نراه نرى إذا نراه نرى وبعض الناس يقول كهيزو دكتور إلا نجنة إلا من قال به هكذا وهكذا أو أنا من جوا من به نوم لا فوقه لو هنو ما يدنا وجه مثلا كان لما مثلا كان يلون مثلا كان يلون دكتور بوب أجمل يوم في الفرما أقول لي إنت كذي نيمي أجمل يوم في الفرما

ọ̀dà ọ̀láhì ọmọ òṣìṣẹ́ òmòrí yẹ̀kú àánàwọ̀ká àbálàjẹ́ ẹ̀nẹ́ ya ní sẹ́mẹ́dàtọ̀wà ẹgbẹ̀rẹ̀ ìgbònyà náà máa ká sẹ́dọ̀ ọ̀dọ́ra لقد هلكوا لأمر روى أكله كلهم قلوبهم تاه وهاب أكا والله أنا بتاع أبدا إذا ما هو ka manifestara ila yau da na ka iya wuri da su da yake da responsibility ana kara mai mai mai ne mun en yau na ya na ne da kuma a bola kuma ya na hore ne aka aban kuma ri to mara mama sun sun ma kabru sun ma hashru abe hanu na ta mu ila an ji tu de ne tare ko ba ta fi kiyama to account for all these things وتوبيخ وأموال إضام ẹkùn ọmọ dáadáa ní ó wú ọ̀gá ìwọ̀ àwọn ìṣòkò ìrìnlọ́ àkúrò ìjú ìjọba gáàdùọ̀ ọmọ ìyọ́nà wà hálẹ̀jẹ́tẹ́ ọdẹ́mọdé ìyọ́wò ẹ̀ṣẹ̀ gbẹ́gbẹ́ amílẹ̀ ìjáàrù ọ̀sọ́rù nínú àwọn fásitì rí ọ̀sọ́rù àgbẹ̀wẹ́gẹ́gbẹ́ náà kọ̀

olóhùn ìjọ́ni ìsọ́tù káàbù kẹta sọ́bùhùn àìkọ́ọ̀lọ́ wọ́hùn rùkúùn wà mọ̀ nílẹ́wà àtàbù káàbù wọ́n lè kẹ́bẹ̀ èrè ohun ẹnà ọ̀kẹ́ta ẹ̀rọ ohun wọ́hùn rùkúùn ẹni wọ́n náà sára ìnẹ́rẹ̀ àbáàrùn àkọ́wọ́ ẹ̀sùn lè sọ̀rọ̀ ní ìrẹ́tẹ̀ wọ́lá ìdúkọ́dọ̀ ọdúnwà rẹ̀ wọ́n ni ìdáàtọ̀wà máa ń dúnmọ̀ lójú máa hẹ́rọ àbọ́nà ẹ̀ka àmàtọ́wọ̀rẹ̀ lọ́tínáàtọ̀wọ̀rẹ̀ àtẹ́lẹ̀ ń bá tẹ́lẹ̀ ń bá yẹ̀yìn máa wọ́n ni ká àbẹ́sánátọ̀ ọ̀hún ilé ẹ̀kọ́ náà dúnmọ̀ lójú ẹ̀kọ́ náà ẹ̀ka orúkú ẹ̀kọ́ àyè ọmọ ayé ọkọ̀ àmàmà

بمعنى هو لا يدري غاية أنتم لما قلتم كذا وكذا أذنني أني أمانة العلمية أني أمانة العلمية أيضا قلتم أمي هو أبني فعلا أمي هو أرد ذلك مدعي أعظمنا ونعم رحم الله امرأة سمع مقالتي فوعاها ثم أداها كما سمعها أو كما قال رسول الله صلى الله عليه وسلم ونشوف الأمور ما ينبع يعبرنا إلى أي أولي المنشوف لي دوي دوهان don let them meet and don't go on to the next person and call me and ẹ wọ ọdá mi ọkọ ọmọ ọrọ ra lórí kó yìí rẹ sáájú ọmọ rẹ olùdó ààrẹ ẹ wọ olùdíjí orí jàá nà ọ̀rẹ́ ọ̀rẹ́ ẹ̀kọ́ náà ẹ̀kọ́ ráyè mi náà àti màá ẹ̀kọ́ ráyè rẹ̀ ọlọ́run wà ní tó tún pẹ̀lú káwọn àkọ́tún àkàkà wà rọ akáyà mi tó bá mẹ́lá ẹ̀ṣẹ́ ẹ̀ṣẹ́ ìgbòho yìí nà ìdáná tòótọ́nù àìkótó mọ́rí àlìyọ́mà àkùmọ́tò lákùn dínàkùn wà àtùmọ́tò àlẹ́kùn ní ìmàtì wọ́rọ̀ dídú lákùn ìsìlámù dínà àhẹ́káyọ̀ lọ́kùn ọ̀nà àkùnrúnra rẹ̀ àhẹ́kámọ́tò ìdáná tòótọ́nù ẹ̀rẹ́ ìwáhẹ́ iná pàdé lórí àwọn ìmìwà kò tẹ́kùn gúdá àmìwá fún ewu dáàmù kẹrẹ kuma ọ̀yẹ́ gbogbo ọ̀nà wàhálì tẹ́lẹ̀ wà bẹ̀rẹ̀ náà ìṣàlọ̀ ìdára tí wọ́n náà wọ́n rẹ̀ léèrè ìmọ̀ràn ọdí àkà náà òun náà ana ti ma ye ino muna gbogbo rawa jini muna gbogbo oteyin aya rẹ muna gbogbo abe ilere ìdúná rẹ muna gbogbo ìtinye mo lè na gbogbo ọ̀tàtí ní imani muna gbogbo imani orimani rẹ muna gbogbo imani orimani rẹ muna gbogbo ìlàrọ̀ká adọ́tọ̀ ọgbọ́n ní ẹ̀yẹ̀ ìdọ̀tọ̀ muna kátà ìdí adọ́tọ̀ ọ̀tọ̀ ọmọdé ní agogo àgbógbò mọ́rí bí ẹmí ilẹ̀ tọ́hẹ̀ anáàrọ̀ yà múra agogo ìnáwó mẹ́rin ẹ̀yìn bẹ́yìn èdè omori múra ọjọ́gbò mbà wọ́n tí mọ́gbọ́ ẹ̀wọ̀ ìnáwó ahó ha olèèrò sí àkúkà ìsẹ́nà òkúwọ́ dà sí ló sí ẹkẹ̀ẹ́ mọ̀gbọ́n òmúnàwọ̀ ṣọ́gbù ma òfíkàràwà dá ọ̀pá tó wá tọ́kẹ̀bẹ̀bẹ̀ ọ̀yẹ́ ìfẹ́ta mìíràn òjòkó mọ́ tọ́kẹ̀bẹ̀bí orí ìgbèyí ṣàrò wá ní tọ́kẹ̀bẹ̀bí eéku wúwẹ̀ nẹ̀lú òkèlè ìlà mìíràn gbogbo àgbogbo orí gbẹ̀mbẹ̀ anáàmọ̀ tó rí

ní àmì ìzọ yíyẹ ṣe léèrè ìgbé ká yà àwọn òdúró lọ́wọ́ náà éjì ìgbọ̀rọ̀ òdúró lè náà àbúrò ní wàá lórí sí àpáwá ọ̀bùnà gbogbo ṣókátà ìgbọ̀n ìṣòro náà sílé ìwọ̀ ọ̀nà àti ìpáwá náà yìí ẹ̀zọ́ dìrí ọ̀nà ọ̀ṣókátà ìyàmọ̀lẹ̀ mwadaishi alupawa anika ewa mwari mbizi subhanahu wa ta'ala mwari na ukubu ya apaoka eku isiyama nabo wabeisi na ona ikuwa waya nabo wabeisi na ona ikuwa wasujani nabo ee sonya isadai aiki e, anuwari ehaleku isiyama kwa ala isina kani alutu mwari sallallahu alaihi wa sallam Allahumma sallimna wa sallim dinana Allahumma sallimna wa sallim dinana اللهم أحسن اللهم أحسن عاقبتنا في أمور كلها اللهم أحسن فساد قلوبنا اللهم اخلف نياتنا وتقبل حسناتنا وامحو حوباتنا ولا تخيب فيك رجاءنا واختم بباقيات الصالحات أعمالنا برحمتك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الكفرة والكافرين وأذل الشرك والملحدين ودمر جميع أعداء الدين الله اللهم انصر من نصر الدين اللهم احمي حوزة الدين اللهم احمي حوزة الدين اللهم ادفع عنا الغلا والوباء والربا والزنا والزلازل والمهن وسوء الفتن ما ظهر منها وما بطن عن بلدنا هذا خاصة وعن سائر بلاد المسلمين عامة برحمتك يا أرحم الراحمين يا ذا الجلال والإكرام يا رب العالمين اللهم كن معنا ولا تكن علينا وآثرنا ولا تؤثر علينا وانصرنا ولا تنصر علينا اللهم انصرنا ولا تنصر علينا اللهم انصرنا ولا تنصر علينا إنك على كل شيء قدير يا قوي يا عظيم يا ذا الجلال والإكرام يا رب العالمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم هذا الدعاء ومنك الإجابة وهذا الجهد عليك الشكران تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم اللهم يا مثبت الأخبار ويا مفتح الأبواب ويا قاضي الحاجات ويا مجيب الدعوات اكفنا بحلالك الحرام اللهم اكفنا بحلالك الحرام اللهم اكفنا بحلالك الحرام واكفنا بفضلك عمن سواك يا أرحم الراحمين اللهم أنت الغني فاغننا برحمتك اللهم فاغننا برحمتك اللهم فاغننا برحمتك أنت الغني القوي إنك على كل شيء قدير اللهم انصر عوراتنا وآمن روعاتنا اللهم انصر عوراتنا وآمن روعاتنا اللهم انصر عوراتنا وآمن روعاتنا اللهم انصر عوراتنا وآمن روعاتنا اللهم عليك بكل من بغى علينا اللهم عليك بكل من بغى على ديننا اللهم عليك بهم جميعا فإنهم لا يوجدونك اللهم عليك بهم جميعا فإنهم لا يوجدونك اللهم انصر من نصر الدين اللهم انصر المسلمين في كل مكان في مشارق الارض ومغاربها اللهم انصرهم على اكرمك واكرمهم يا عزيز يا قوي يا ذا الجلال والاكرام يا رب العالمين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 ومن تبعهم بإحسان إلى يوم الدين اللهم أرضى أن نحن معهم بمنك وكرمك وجودك ورحمتك يا أرحم الراحمين يا ذا الجلال والإكرام يا رب العالمين سبحان ربك رب العزة ما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين رحم الصلاة الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر canja da kusa da zuriyar murhi يرحمني ويرحمكم الله الله أكبر الله الحمد لله غير اهدنا الصراط المستقيم بسدر محدود وطلب ممدود وظل ممدود وماء مسكوب وفاكهة كثيرة لا مقطوعة ولا ممنوعة وفرج اليمين